ìsẹ̀mí lẹ́yìn ìsẹ̀mí. àkọlé ìdánilẹ́kọ̀ọ́ yìí wọ́n ń tọ́ka sí nǹkan kan pàtàkì òun náà ni pé ìsẹ̀mí ó bẹ̀rẹ̀ níbi tá a wà yìí kó sì pín síbi tá a wà yìí ìsẹ̀mí kan lélẹ́yìí jẹ́ nínú àwọn ìsẹ̀mí èyí tí ń bẹ tí ìsẹ̀mí mẹ́ta ìsẹ̀mí ilé ayé ń bẹ ìsẹ̀mí sáré ń bẹ ìsẹ̀mí ìsẹ̀yìn ìjọ gbẹ̀ndẹ̀ àlùfẹ́yàmà ń bẹ. ṣùgbọ́n gbà tó ṣe pé ní téèyàn bá mọ̀ lèèyàn máa kàkùn ní téèyàn bá mọ̀ lèèyàn máa bẹ̀rù rẹ̀ wọ́n máa sọ fẹ́nìkan ní wa nísìn wípé a fi dá ọ lójú pé àlìjánà lọ́wọ́ wọ̀ tó o bá ti lè kú nísìn tẹ̀sà kú ó dájú pé ẹnìkan náà ò ní fẹ́ tẹ̀sà kú yóò wù wá pé ká máa bẹ nílé ayé kò sẹ́ni tó wù láti kú nínú wa. torí ẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n sọ fún ìyá ńlá wa wọ́n sọ àdéhùn kan létí ìyá ńlá wa aisha radiyallahu anha wọ́n ní man ahabba liqa allah ahabba allah liqa'ah wa man kariha liqa allah kariha الله liqa'ah gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ sáti pàdé ọlọ́run ọlọ́run bó nífẹ̀ẹ́ sáti pàdé ẹ̀ gbogbo ẹni tó bá sì kórìíra àti pàdé ọlọ́run ọlọ́run ọba wa yóò kórìíra àti pàdé ẹ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha wọ́n ní ìfẹ́ àti ìkórìíra àpàdé ọlọ́run àmọ́ kó pàdé ọlọ́run láì sí kù táwa ló wù nù wa láti kú nígbà tẹ sọ pé ẹni tó bá fẹ́ láti pàdé ọlọ́run ọlọ́run ọbọ̀ fẹ́ràn àti pàdé ẹ̀ ẹni tó bá kórìíra àti pàdé ọlọ́run ọlọ́run ọbọ̀ kórìíra àti pàdé ẹ̀ tá ló wá fẹ́ láti kú anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní kìí ṣe ìtumọ̀ rẹ̀ ní tẹ́ gbọ́ yìí yẹn ìtumọ̀ rẹ̀ ní pé nígbà tí ikú bá dé ọlọ́run ọba máa ń sọ àwọn màlẹ́kà kalẹ̀ nínú kọ́ jẹ́ màlẹ́kà kẹ́ àbí màlẹ́kà yà tí èèyàn bá jẹ́ni tí ń ṣe tọ́lọ́run ọba màlẹ́kà kẹ́ yẹn wọ́n máa fún yẹn ní ròdùnú pé yẹn wà lìjánà ni innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaa'ika alla takhafu wala tahzanu wa abshiru bil jannati kuntum tu'adun. àwọn ẹni tí wọ́n sọ pé ọlọ́run ọba ni olúwa wa lẹ́yìn náà tí wọ́n tún á dúró dọ́gba àwọn màlàíkà máa sọ̀kalẹ̀ wá bá wọn nígbà tí ó bá di àsìkò kú wọn.

ọlọ́wọ́ bó kórìíra àti pàdé rẹ̀ ọlọ́wọ́ bá mẹ́sẹ̀ wá lẹ́ni tó kórìíra àti pàdé. eléyìí túmọ̀ sí wípé ikú tẹ̀rí yẹn ó tó níwáàzí fún gbogbo ẹni tó bá ní làákàyè nínú wa nítorí pé nítorí pé tá a bá ní bàbá láyé níbo ni bàbá bàbá wa wà tí bàbá bàbá wa bá ń bẹ láyé bàbá bàbá bàbá bàbá bàbá wa ń kọ́ gbọ́ làwọn lọ eléyìí fi hàn wá dájú wípé àwa náà kò sí bó ti ṣe lè dùn tó tó bá di ọjọ́ kan á tẹ̀rí gbà sọ kò sì sí bó ti ṣe lè kan tó tó bá di ọjọ́ kan á jáwé bọmú oníkálukú ọ̀dára alẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé kíkú làwọn kan kú láyé fi gbà wá ní ìsìn à ń sún fúnra wa ni torí tó bá yẹ fáwọn ẹni tó lọ ọ̀lọ́ ni àbá ti ríbi gbẹ́sẹ̀ sí lónìí tó bá ti fáwọn ẹni tó kú òkú ni wọ ọ̀bá ti ríbi sùn lónìí nítorí wípé wòye èèyàn tó lọ́wọ́ bá ti dá tó ti kú sáájú kó tó wá di kọ́kàn wọ lónìí yìí báyìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ń bẹ nínú ìlànà wípé ká máa rántí ikú ní gbogbo ìgbà ó wá nínú súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa وسلم anabi ni لا tansaw dhikra هادم اللذات لا tansaw dhikra هادم اللذات ẹ má gbàgbé ìrántí ẹni tí máa wó adùn ẹ má gbàgbé ìrántí ẹni tí máa wó adùn tani máa wó adùn kíkú anabi ni ẹ gbọ́dọ̀ gbàgbé rẹ̀ ńgbà kankan tó o bá rántí fóòkù bẹ́ẹ̀ni kí o bá gbọ́ ọ létí rántí fóòkù ní àsìkò tó rẹ sọnù rántí ìpókù nígbà tá a rẹ sí ọ rántí ìpókù subhanallah téèyàn bá jẹ bẹ́ẹ̀ èèyàn oníjẹni tí ó kábàámọ̀ pọ̀ lásìkò tí ikú bá dé ọlọ́wọ́n bá dá ikú ọ̀dá ìsẹ̀mí nítorí kó lè bàa fi dán wa wò sani ó sì ṣe dáadáa nínú wa ọlọ́wọ́n bá wa ó sì dá wa ó dá wa nítorí ká lè bá wà àlùjánnà àbí ká lè bá wọ́ná ọlọ́wọ́n bá mẹ́sẹ̀ wa lọ́mọ aná ọlọ́wọ́n bá ó ti ṣe àdéhùn síwájú kó tó dá bàbá ńlá wa nẹ́bí Adam aleyhi salam ipò ilẹ̀ láàgbé ó sì sàdé nǹkan àmọ́ kú síwájú kó tó dá anabi adam aleyhi salam eléyìí ló fà á ló fi jẹ́ pé anabi adam jẹ èso yun àbí ọ̀jẹ̀ èso orí ilẹ̀ náà ni ó padà gbé anabi adam jẹ èso yun àbí ọ̀jẹ̀ èso yun yóò padà kú náà ni nítorí pé ọlọ́run ọba wa ó fi àlìjẹ́nà tọ́ wọn lẹ́nu wò kí wọ́n lè bá a má dùn rẹ̀ nítorí pé tí wọ́n bá wá ilé tọ́lọ́run ọba kọ pé wọ́n gbé kí wọ́n lè bá a ṣiṣẹ́ tí ó tún da wọn padà sínú àlìjẹ́nà yẹn torí ẹ ẹgbọn tó lọ́wọ́ bá wa sọ fún àwọn màláìka síwájú kó tó dá nàbì adam aleyhi salam wa in qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifa rántí ìgbà tí olúwa rẹ tó sọ fún àwọn màláìka pé èmi màá fi àrólé kan sórí ilẹ̀ màá fi àrólé kan sórí ilẹ̀ wọn ò sì dá ṣùgbọ́n orí ilẹ̀ lọ́lọ́wọ́ bá sọ fún òun fi sí eléyìí tó túmọ̀ sí pé àlùjánnà tó lọ́wọ́ bá fi sí ọlọ́run ọba fi síbẹ̀ ni kó lè bá a má dùn rẹ̀ torí pé gbogbo ẹni tó bá ti má dùn dáadáa kò ní fẹ́ kọ́ bọ́mù lọ́wọ́ ó dàbí ìwọ náà ni láti kòtò parí ẹ̀kọ́ rẹ̀ sẹ́tọ̀ ń wáṣẹ́ wọ́n wá fún ọ níṣẹ́ wọ́n lọ́mọ gba hundred and twenty thousand naira lóṣù ìgbà tí wọ́n fi hundred and twenty thousand naira yẹn wọ́n fi tọ́ ọ lẹ́nu wò ìwọ tó ka one thousand two hundred naira rí wọ́n wá fún ọ ní hundred and twenty naira for the first time lóṣù alákọ̀ọ́kọ́ wàá rí i dájú pé pẹ́pẹ́ fúrú lọ́mọ ti fáwọn ọ̀gá rẹ̀ òní ṣe tí ó ó rí pété nìkan bá ti fẹ́ ṣe nǹkan àkóbá lẹ́nu iṣẹ́ ó ní èmi ń bẹ lọ́n kí ọkọ ọba àbádọ ọba kọ́ máa sa mi lẹ́sẹ̀ alákòóbá kọ́ máa mà mí kémi náà mọ̀ mọ́ alákòóbá subhanallah nítorí pé ọgbà hundred and twenty thousand naira báwo wá ni tí wọ́n bá ta ẹsẹ̀ rẹ̀ tó <laughs> bẹ́ẹ̀ náà ni alìjẹ́nà ẹwà alìjẹ́nà yẹn fi ha máa la ẹyin ra'at anabi sallallahu alayhi wa sallam dójú kan òrírí bẹ́ẹ̀ náà alìjẹ́nà wàlà ọdún sẹmi àti títí kan gbọrí ń bẹ náà àlùjánnà wàlà khatara ala qalbi ahad tí ọkà kan ò tí ẹ rori ní dáadáa ń bẹ náà àlùjánnà. ẹ wàá sọ fún yẹn ókè tó bá jẹ́ pé bàbá ńlá wa ti máa dùn àlùjánnà báwo wá làwa ti ṣe wá máa dùn rẹ̀ á sọ yìí pé ntòsí bàbá ó ti sọmọ ọmọ mà àbí ọmọ adùn àlùjánnà tí bàbá ńlá wa ti mọ àwa náà mà bóyá afura àbá afura

lọ́dọ̀ àwọn mùsùlùmí ikú kìí sòpin ìbẹ̀rẹ̀ ohun tí ò lópin nikú nítorí pé ilé ayé tá a wà yìí wọ́n pè ní alhayatu dunyawiyya ìsẹ̀mí tí kìí gbé e tán ìtumọ̀ ilé ayé nù nítorí pé kò sí bẹ́ẹ̀ tẹ̀lé pẹ́tó lábẹ́ sámà lókè pẹ̀ tí ọmọ bẹ́ẹ̀ bẹ̀ láìláì ìjọ kan àlọ́ náà torí ẹ̀ ni wọ́n ti pè ní hayatu dunya lẹ́yìn ìsẹ̀mí eléyìí báyìí a rí i pé ntọ́kàn ọ̀nà ìsẹ̀mí sàárè anabi nuhu alayhi salam wọ́n lò nine hundred and fifty years lórí ilẹ̀ ìgbà tó pé nine hundred and fifty years ti fi ń pe àwọn èèyàn sídìí ẹ̀sìn ọlọ́run wọ́n ní kéèkì ọwọ́ jẹ́tẹ̀ àyà ẹ̀rọ yín lé ayé fún wa báwo lẹ ti ṣe rí i ó ní kadakhilin min babin wa kharijin min akhar àpèjúwe ilé ayé yìí ọ dàbí ẹni tó wọlé gbalẹ̀ fún kan ni tó sì bá bòmí jáde lẹ́yìn nine hundred and fifty years eléyìí túmọ̀ sí pé kú ṣùgbọ́n kò síbo ti lè pẹ́ tó láyé yọ dàbí ànánà ni ẹni tó dàgbà dunu wa ń bì tó bá years sixty years seventy years eighty years ninety years ńbọ ló sí sẹ́mi pa nǹkan kà ní ní nineteen oh two ni wọ́n bí ọ and then what kí ni tó o ṣe tó fẹ́ bọ́lọ̀ ọba pàdé ìní tọ́jà torí di eléyìí báyìí ìsẹ̀mí sàárè ìjọba ìbẹ̀rẹ̀ tí ò lópin ni nínú àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ìsẹ̀mí sàárè òun náà ní pé ìbẹ̀rù ń bẹ ń bẹ jọba ìbẹ̀rù ń bẹ nínú ìsẹ̀mí sàárè ó láti ọ̀dọ̀ hani Maula usman ibn affan radiyallahu anhu ó ní kánà usman ibn affan رضي الله عنه إذا وقف على قبر ó ní tí بن ibn Affan ọlọ́wọ́ ينسي kó yanu sí tó bá ti lè dúró méjì sàárè kan pínrín yọ bẹ̀rẹ̀ sí sunkún ni. sẹ́mi pé àwọn lálàáfíà torí tó bá yẹ kó àwọn náà ń sin òkú sínú ilé wọn ni sẹ́mi pé ojoojúmọ́ gbogbo wa wákàtí gbogbo ìṣẹ́jú náà máa sunkún. ṣùgbọ́n wọ́n ní tó bá ti lè gbàdí sàárè kan kọjá yóò sunkún. hatta tabulla lihyatuhu títí tí irùngbọ̀n rẹ̀ ó fi tutù jẹgbẹni. فقيل له هو سوف عثمان تذكر الجنة والنار فلا تبقي وما صنف على الجنة تنائي السكون وتبكي من هذا وان سكون تريد عليه فقال عثمان واني إن رسول الله صلى الله عليه وسلم قال قل إن شاء الله كاس يلا الله بكم بأسويفه إن القبر أول منزل إن القبر أول منزلة من منازل الآخرة sàárè tẹ́rì yẹn ó ní gbèsè àkọ́kọ́ nínú àwọn gbèsè alqiyama sàárè ní gbèsè àkọ́kọ́ nínú àwọn gbèsè alqiyama qala qala rasulillah sallallahu alayhi wa sallam ma ra'aytu manzaran qat illa alqabru afda'u min èmi ànábì sallallahu alayhi wa sallam èrí nkankan kọ́ bà mí lẹ́rù èrí nkankan kọ́ bà mí lẹ́rù láyé yìí àyàfi kó jẹ́ yìí rírí sàárè á bà mí lẹ́rù jùlọ ànábì gan ni o wọn láwọn ò rí nǹkan kan wọn bá wọn lẹ́rù àyàfi kó jẹ́ pé rírí sáré a máa bá wọn lẹ́rù jùlọ àdéhìsì yìí alimami Tirmidhi àti Ibn Majah àwọn ni wọn gbé jáde wọn ti sọ pé àdéhìsì tó gún régé ni ó wá nínú àdéhìsì Bara ibn Azib radiyallahu anhu wọn nígbà tí wọn bá gbé wá sínú sáré wa tán téèyàn bá bá dáadáa pàdé nínú sáré yìí èèyàn máa sọ fún Ọlọ́run bá pé Rabbi ajil qiyamata wọ ọlọ́run jẹ́ ndị gbèndé àlùkìyàmù dé ní ìsìn ní ìsìn yìí tọ́ ọba bá dáadáa pàdé nù sàárì rẹ ní kí tán gbé ọ síbẹ̀ màlíkà bí ọ wọ́n sì fi àga rẹ hàn nínú àlùjẹ́nà wípé òní ọlọ́run ọba ti yìí pààrọ̀ àga yìí fún ọ àga yìí nínú ná àga yìí nínú àlùjẹ́nà ọlọ́run ti fi àlùjẹ́nà pààrọ̀ ẹni tọrọ tiẹ̀ bá já síbẹ̀ nù sàárì nínú hadith bara anabi sallallahu alayhi wa sallam wọn lóní tí wọn sọ pé rọpì ajil qiyama sáà wọlọ sẹkìgbèdè alqiyama òde ní ìsìn ní ìsìn nítorí kíni kayima arji'u ila ahli wa mali torí kí n lè bá tètè padà lọ sọ́dọ̀ àwọn ẹbí mi àwọn ìyàwó àtọmọ mi àti dúkìá mi subhanallah ṣùgbọ́n tó bá ṣe kékeré rí lèèyàn àfà nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní rí wàhálà nù sàárè yọ sọ pé rọ́bì látòkèmí sáà ọlọ́mọdé gbèndé àlùfíàmù òde láéláé nítorí tó bá jẹ́ pé táǹdì ńlá rí yìí dáǹké tí táǹdì táǹdì bá dé ńkọ́ tó bá ké ti sàárè láàrí tàn pariwo tí àlùfíàmù bá dé ńkọ́ kíláàsì subhanallah ẹlẹ́ẹ̀kejì nínú tuntun yẹ ká fi máa rántí sàárè jẹ́mà òun náà sàárè òkùnkùn bẹ́ẹ̀nbẹ́ òkùn bẹ́ẹ̀nbẹ́ àbí òsì mẹ́ wàláì ọ̀dájú pé bẹ́ẹ̀nbẹ́ ẹ wo yàrá wa tá à ń sùn gbogbo òkè pẹ́ lọ́wọ́ àbí sàlẹ̀ pẹ́ òkè pẹ́ ni tí nẹ́pà bá gbé bí tí ṣe dé bí wọ́n ti ṣe ṣe lójoojúmọ́ ṣé àwọn yàrá wa wọn á máa sókun àbí wọn sókun wọn máa ń sókun tó ń di pé fèrèsé ń bẹ́ẹ̀ tó ń di pé lẹ́kùn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á máa sókun púpọ̀ ọ̀dà sàárè tani báyà ń fa náà bẹ́ẹ̀ ṣé ó ní fèrèsé ó ní lẹ́kùn subhanallah ó wá nínú hadith nípa arábìnrin kan nínú sahih bukhari àti muslim àti musnad al-imam ahmed wọn lóbìnrin kan wà tó yẹ pé iṣẹ́ tí máa ṣe ni pé máa gbá mọ́ṣáláṣí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo gbà arábìnrin yìí wá ṣaláìsí lóru ọjọ́ kan gbà tó kú àwọn sàbí ọ̀fẹ́ lọ jí ànábì sallallahu alayhi wa sallam wọn bá sáré lọ kí arábìnrin yìí pápápá gbà tí wọ́n ṣe tilẹ̀ mọ́ anabi bá ń béèrè pé lágbájá ńkọ́ lágbájá ńkọ́ wọn bá ní à á fẹ́ dà yín láàmú lóru ni ó ti kú à ó ti kú báwo múlẹ̀ sísí wọn lọ fi hàn nàbì wa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí anabi dé sàárè rẹ̀ anabi kírun sí sàárè rẹ̀ lára wọn wá ní inna hadhihi alqubura mamlu'atan dhulmatan ala ahliha wa inna allaha azza wa jal yunawwiruha bisalati alayhim wọn làwọn sàárè sàárè yẹn wọ́n kún fún òkùnkùn ni wọ́n á máa sókùnkùn biribiri máwọn ẹni tí ń bẹ nù wọn ni ṣùgbọ́n ìrun mi àdúrà tí mò ń ṣe fáwọn òkú lọ́lọ́wọ́n bá fi máa tàmálẹ̀ sínú sàárè wọn. yẹn ni obìnrin yẹn kò sínú ẹni tí ò sí kí n má kírun sí la torí iṣẹ́ wo ni ń ṣe ó ń tọ́jú mọ́ṣáláṣí ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n sì ní sàárè máa kún fún òkùnkùn nítorí wípé òkùnkùn lẹ̀ òkùnkùn àwọn ẹsẹ̀ wa òkùnkùn lóríṣiríṣi ṣùgbọ́n lọ́wọ́ bá máa ń fi mọ́lẹ̀ sínú sàárè kálukú pẹ̀lú àdúrà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn lójú ayé ànábì nígbà tí ànábì tó wá kú ńkọ́ àdúrà àwọn mùsùlùmí tí wọ́n ti fún ọjọ́ tó kú nígbà tí wọ́n kírun sí ọ̀la torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tí wọ́n bá kírun sí yẹn ó gbọ́dọ̀ jẹ́ni tí ó mọ̀ nípa Islam kó mọ̀ sí jẹ́ni tí ó mọ̀ nípa Islam tí ó mọ̀ wá ṣépè fókù lórúkọ pọ̀ ṣàdúrà fókù bí aláhùnmá àdébòho tó bá ní aláhùnmá àdébòho ọlọ́nfìyà jẹ́ so sẹ́wọ̀n pé èèyàn gbé débẹ̀ nù tó ti jẹ́ pé ẹni tó ọmọ tí ó tó ọmọ tí wí aláhùnmá fẹ́rẹ̀ lọ́wọ́ wàhámù. وأكرم نزله ووسع مدخله واجعل الجنة هي داره اللهم إن كان محسنا فزد في إحسانه وإن كان مسيئا فتجاوز عن سيئاته اللهم إنه قد نزل بك وأنت خير منزول به فقير إلى رحمتك وأنت غني عن عذابه اللهم بدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله أتبابي له إليه تابعتي هاو يكاها سوري أي باما níjọ́ tí ọ̀nà ọba dí tí wọ́n láwa náà láti irun sókù la káwa náà ọmọ bá di Allahumma ighfir laha warhamha fọkùnrin kọ́lọ̀ ń forí obìnrin yìí o kó o sì kẹ́ ọkùnrin ló sì kù. nínú nǹkan tó yẹ káfí máa rántí sàárè kò náà ni dammatul qabr à wàláhì sàárè báyẹn lẹ́rù o fífún tí máa fún yẹn bí fọ́ ó yẹ ká máa fi rántí sàárè wọn nígbà tí wọn bá gbé òkú sínú sàárè rẹ̀ tán sàárè máa fúnyàn ní funfun gidi ẹnìkan ò sì ní bọ́ lọ́wọ́ fífúnni yìí bí ọ̀sán èèyàn ọba àjẹ́ àgbàlagbà lọ́jọ́ pé àgbàlagbà lọ wà tó fi kú àbọ̀mọdé lọ wà tó fi kú sọ̀ọ́líhàn ẹni rí àwòkọ̀ọ́líhàn abẹ́ni bú gbogbo tí èèyàn wù kọjẹ́ sàárè ó fún yàn. ó wà nínú hadith látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam anna al-qabra dhamma sa'ad ibn mu'az wọ́n ní sàárè fún sa'ad ọmọ mu'az ní funfun wa huwa alladhi taharraka li mawtihi al-arsh ó ń sì lẹ́ni tó ṣe wípé àga ọlọ́ọ̀lọ́run ọba wa míì nítorí ikú rẹ̀ àga ọlọ́ọ̀lọ́run ọba ò mèrí nítorí ikú ẹnìkan àyàfi Sa'ad ibn Mu'az tó ń tipa ga ọlọ́ ọlọ́run ọba mi nítorí ikú rẹ̀ àníṣe sàárè tún fún un. wa futihat lahu abwabu as-sama' nítorí rẹ̀ lọ́lọ́run ọba fi ní kí wọ́n ṣí àwọn alẹ̀kùn sẹ́mà lọ́jọ́ kú rẹ̀. wa shahidahu sab'una alfan min al-mala'ika ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand angels wọ́n bẹ́ẹ̀ ní ẹni tó kírun sí láńjọ́ tó kú. tó ń ti gbogbo ọlá yìí sàárè fún un àwa wa ń kọ́ aga àwọn ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ ibi tá a wà gánjọ́ tá a kú kò dájú pé yóò mì wọ́n sì lè má ti torí wa sílẹ̀kùn mọ́ṣáláṣí ńjọ́ tá kú ká má ṣe tí ìsọlẹ̀kùn sámà a sì lè má rí yẹn seventy kí irun sí wa lágan ká má ṣe tí ìsọmọlẹ́kà seventy thousand subhanallah ìyẹn ni pé sẹ́ni tó kọ ọ̀bá rí sámà ẹni tó kúrú ńkọ́ kọ̀dájú pé ó rí nǹkan kan eléyìí túmọ̀ sí pé títí Sa'd ibn Mu'adh tó ń tọ́ látọ́lọ́ ń ṣe fún yìí sàárè fún àwa ń kọ́ àti ká bẹ̀rù ọlọ torí di eléyìí ó wà nínú sunanu nasa'i láti ọ̀dọ̀ ibn umar radiyallahu anhuma láti ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni hadha alladhi taharraka lahu al-arsh eléyìí ni sàábé tí àga ọlọ́ọ̀lọ́wọ́ bá ti torí rẹ̀ mi nítorí ikú rẹ̀ wa futihat lahu abwabu as-sama' tí wọ́n sì ti torí rẹ̀ tí wọ́n sì àwọn àlẹ̀kùn sánmà wa shahidahu sab'una alfan min al-mala'ika tí ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin màláìka seventy thousand màláìka kírun sí lára laqad dammahu dammatan sàárè funfun thumma furija anhu lẹ́yìn náà làwọn àtúlẹ̀ subhanallah báyìí بكنا أتوى لتد عبد الله بن عمر رضي الله عنهما من مسند الإمام أحمد رحمه الله تعالى أنا بني إن للقبر ضغطة إفني إفني مرا بفساري إتساري ما فني مرا لو كان أحد ناجيا منها إذا سكني كان لجاجبولو وكساري وفن نجا سعد بن معاذ سعد بن معاذ ni ọba ni ọba bọ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n nǹkan ọ̀bọ àwa wá ń kọ́ torí di eléyìí wọ́n ní kò sẹ́ni tí ọ̀bọ lọ́wọ́ kí sáré òfun lẹ́yìn ìgbà tí wọ́n bá gbé sínú sáré tán kódà kó jẹ́ pọ́ ọmọ rin dín ni ọmọ kékeré wọ́n ní kò lè bọ́ lọ́wọ́ ẹ̀ ọwọ́ nínú mọ́jẹ́mu lè imáàmù Tabarani rahimahullahu ta'ala àti tírà alkamil libni abdi rahimahullah wọn lá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ni law aflata ahadun min dammatil qabr naja hadha as lànàjà àdọ̀sọ̀rì ìbáṣepẹ́ nìkan lè bọ́ lọ́wọ́ fífún sísàárì máa fún ni ni ọmọ kékeré tá a kírun sí lára yìí kò bá bọ́ lọ́wọ́ ẹ̀ àmọ́ òun náà ní bọ́ àgbàlagbà wa ń kọ́ òun náà ní bọ́ eléyìí túmọ̀ sí pé yóò mú kí sàárè ọba wa lẹ́rù jàmá nínú títún retí wa nínú sàárè oní fitnatul qabr ìdánwò àdánwò sàárè ó retí kálukú wa ó wà nínú hadith láti ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní idha qubira al-mayyit nígbà tá a bá gbókùn sínú sàárè rẹ̀ aw qala ahadukum àbí kó jẹ́ pé nítorí anabi sọ ni pé tí wọ́n bá gbé ẹnìkan wá sínú sàárè atahu malakani aswadani azraqan màlẹ́kà méjì dúdú aláwọ̀ aró wọ́n dúdú àwọ̀ aró sì tún ní àwọ̀ wọn wọ́n yọ sí yàn yuqalu li ahadihim al orúkọ ọ̀kan nínú àwọn méjèèjì ní kíni al walil akhar an-nakir orúkọ èkejì wọn ni an-nakir ìtumọ̀ méjèèjì kankan náà ni ẹni tá a mà al-munkar ẹni tá a mà an-nakir ẹni tá a mà àbí wọ́n mà rí tá a mà wọ́n rí a mà wọ́n rí nítorí pé àárín wọn wá sọ fún yàrá yìí pé ma kunta taqulu fi hadha ar-rajul sọ fún wa kí ló ń sọ nípa ọkùnrin yìí. ìyẹn anabi wa muhammed sallallahu alayhi wa sallam a ọ̀rọ̀ anabi ga ju gbogbo bá ń lọ. ọ nípa ṣéwù rẹ wọn léèrè nípa àbá rẹ wọn ní léèrè nípa mọ̀ọ́lá rẹ wọn ní léèrè nípa baálẹ̀ rẹ wọn ní léèrè nípa bàbá rẹ wọn ní léèrè nípa ọba àlùyìn. nti o bi ọlẹ́rẹ̀ máa kó n tẹ̀sẹ̀ kóòlù fi hadha ar-rajul kí ni tó ń sọ gan nípa arákùnrin yìí ẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam. fayaqul ma kana yaqul yóò wá fún wọn lésì nípa ti ń sọ nípa anabi tẹ́lẹ̀ nígbà tó wà láyé. huwa abdullahi wa rasuluhu ẹrú ọlọ́ọ̀ni òjíṣẹ́ rẹ̀ ni pàtó bá pẹ́ tí wọ́n ń sọnù tẹ́lẹ̀ náà ò sínú àwọn ẹni tí kó bára wọn tí wọ́n ń pa ànábì lọ́lọ́ àbáwọn ẹni tí kó bára wọn wọ́n ní kì í ṣèyàn kì í sọlọ àárín méjì lọ́wọ́ àlà kì í ṣèyàn kì í sọlọ àárín méjì lọ́wọ́ sẹ́wọ̀n pé pìtì náà abẹ́ni tó gbé jọ́jẹ́ tọ́lọ́ tó gbé bá ànábì sallallahu alaihi wasallam tí rọ́ọ̀sì panu sáré kò sí panu sáré ntọ́ ń sọ nípa ànábì gan lọ́sọ̀ tó bá yẹ kó lódodo ni ọ́ tó ń sọ pé rọ́ọ̀lọ́ òjíṣẹ́ rẹ̀ ni wàá dáhùn ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah wàá dáhùn màlẹ́kà ló bẹ́ẹ̀ wa in kana munafiqan àmọ́ tó bá yẹ pé munafiki ni qal yóò sọ pé sami'tu an-nasa yaquluna qawlan fa qultu mithla mo gbọ́ táwọn èèyàn sọ̀rọ̀ kan ni èmi náà bá wíru rẹ̀ pé yàwó àjẹ yàn paasi yàn lè paasi nísìnyí gbà tó fún ìdánwò fún inú hall nígbà tí ti wo ẹni tó brilliant jù nínú kíláàsì yẹn ọwọ́ sọ the same answer tí lágbájá is my answer. <laughs> wọ́n sọ pé kọ̀dájú kọ́ máa gbádùn tó bá yẹ pé nǹkan kan tún ju odò ragadi lọ wọ́n fọ́ tòbẹ́ náà ni tó bá pẹ́ nu sàárẹ̀ ọ̀ wá sọ pé sẹ̀mẹ́tò nẹ́sẹ̀ yaquluna qawlan faqultu mithla mọ̀gbọ́n táwọn èèyàn ń sọ̀rọ̀ kan èmi náà bá wíru rẹ̀ èèyàn gbádùn torí délé ló ti jẹ́ pé à ń sọ à ń sì ń tẹnu mọ́ ìmánul muqallidi la ìmánì ẹni tó fòkùn síra rẹ̀ lọ́rùn tó fi lé àwọn èèyàn lọ́kọ̀ ẹ máa fà mí nsò tẹ bá ti gbọ́lọ́ngbọ́ lèmi náà gbọ́lọ́ngbọ́ kìí ṣe ìmánì inú Islam àti kí wọn náà mọ̀ nípa ìmánì kò sì lè dìfẹ́ǹdì ìmánì rẹ̀ ìgbà náà láti ọ ní kíni mọ́kùnmẹ́ni àmọ́ kọ́kàn jẹ́ pé báwọn aráàlú wá ṣe ń ṣe lèmi náà ń ṣe tí wọ́n bá ṣe dáadáa ó ṣe ṣe kí wọ́n náà ṣe nítorí pé tí ọba jẹ́ bẹ́ẹ̀ tó bá sọ pé báwọn èèyàn ṣe ń ṣe ni wọ́n náà ń ṣe kò síbi tó fẹ́ gbégbà láà àdìrì yóò tún jẹ́ fún àmàlẹ́kà pé mà alimami Tirmidhi àwọn ni wọ́n gbé àdìsí jáde wọ́n sì sọ pé àdìsí lálàáfíà ọwa nínú hadithi Bara ibn Azib hadithi Bara yìí ọ̀gá púpọ̀ nípa ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó ní hadithi kárí ó ní wọ́n bi èèyàn léèrè màlẹ́kà méjèèjì ó bi èèyàn léèrè man ta ni olúwa rẹ máa dènà kílẹ̀ rẹ man nàbì yọ ta ni ànábì rẹ ìbéèrè péré ni. a sì dúpẹ́ ìdánwò eléyìí kọjá à ń gbé pamọ́ ẹ wọn máa ń wọn kó tó clear ìbéèrè mẹ́rin sì tún retí wájú ọ̀gbìn dàlùkìyàmà òun náà tún wà very clear wọn nípa ìgbésí ayé wa ń jọ gbẹ̀ndà àfẹ́yàmà bó la ṣe lò. ọlọ́run ó bi wá léèrè nípa àsìkò ọ̀dọ́ wa bó la ṣe lò kó tó dogbo. ọlọ́run ọba yóò bi wá léèrè nípa dúkìá wa owó wa ọ̀nà wo la gbà kójọ ìbò la nà sí. ó bi wá léèrè tó bá ti jọ gbẹ̀ndà àfẹ́yàmà nípa ìmọ̀ wa kí la fi ṣe. tẹ́ bá fi mẹ́rin tẹ́ bá fi kún mẹ́ta ó di mélòó ó di méje ọwọ́ nù àdéhùn mi. wípé nǹkan márùn lọ́lọ́wọ́ bó bi wá léèrè níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà nǹkan mẹ́rin yẹn náà ni ndị ẹ rántí ńgbà tá a sọ nípa owó ńbo lọ́ọ́ gbà kójọ ńbo sí kan so méjì yẹn ni wọ́n kà lọ́kọ̀ọ̀kan ló fi jẹ́ márùn sábà fi márùn sábà fi yege nu mẹ́jẹ̀jọ yìí náà wà lè kọ ìdáhùn rẹ̀ pamọ́ bí tá a bá dénú tí wọ́n ní kò lè ṣeéṣe ọ̀dà anabi wa sallallahu alayhi wa sallam wọn ni wọn kọ alẹ́ rẹ̀ pé man rabbuk man rabbuk èdè wo ni èdè arabic tí wọ́n túmọ̀ sí pé arabic ni wọ́n fi bí alẹ́ rẹ̀ nù sáré allahu alam arabic la fi dáhùn allahu alam ṣùgbọ́n láyé tí anabi ṣe fún wa èdè wọn fi ṣe fún wa èdè larubawa bí ẹbí ti jẹ́ pé náà alukur'an ọlọ́wọ́ bá ń sọ fún wa. nípa bánabi Ibrahim ṣe báwọn èèyàn rẹ̀ sọrọ irú èsì táwọn èèyàn rẹ̀ fún bánabi Noha ṣe báwọn èèyàn rẹ̀ sọrọ irú èsì táwọn èèyàn rẹ̀ fún bánabi Musa ti báwọn èèyàn rẹ̀ sọrọ irú èsì tí wọ́n fún léde Lárúbáwá lọ́lọ́run fi fún àárò tá a báwọn èèyàn yẹn ṣe wa. sọ eléyìí túmọ̀ sí ìgbà tó lọ́run wa lórí tó ń wa wọ́n mọ nàbí yó wọ́n sọ fún alẹ́ èdè lárúbáwá èyí tó túmọ̀ sí wípé èdè lárúbáwá lèdè ànábì sallallahu alaihi wasallam ẹni wọ́n ti fi sàlàyé ẹ̀sìn ọlọ́run fún wa kò pa dẹ́dẹ́ kó jẹ́ pé ńgbàtà bá dénú sàárì yẹn náà èdè lárúbáwá ni wọ́n fi bí wá léèrè tó bá wá jẹ́ pé èdè lárúbáwá náà ni ọlọ́run ọbọ̀ òkun kálukú lédè yẹn gbọ́ tí ó fi sọ pé ìdáhùn ni àbí ìtì ẹ̀ má dáhùn. nítorí wípé tọ́lọ́run ọba bá fẹ́ kí nǹkan kan ṣe àṣẹ rẹ̀ ni fún nǹkan náà ni kún fàyàkùn máa sọ lárúbáwá ó sì máa sọ tó bá yẹ pé tèmi náà wọ́n fi bìyàn máa sọ wàá sì máa sọ. tọ́ anabi sallallahu alayhi wa sallam wọn lólùgbàgbọ́ òdodo yóò sọ pé rọ́bì allah wa diini yal islam wa nabiyyi muhammadun sallallahu alayhi wa sallam. fayunadi munadi min as-samaa báyìí lólùkèké kan pèpè láti sánmà tó o bá ti dáhùn báyìí. ansọdakọ abidi òdodo lẹrú mi sọ ọlọ́wọ́n bá wọ́ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà nígbà tó bá ti lè dáhùn òdodo lẹrú mi sọ ṣùgbọ́n tó bá ti pé káfíìrì ni àbí mùnàfíkì ọ̀daràn tó bá fi léèrè pé mà rọ́pù yóò sọ ha ha ó ṣe o láàdìrì èmi ọ̀mà fẹ̀yẹ̀kùlù fẹ̀yẹ̀kùlẹ́ni lẹ̀ ó tún sọ fún pé má rẹ yóò tún sọ pé èmi má fi hàdà kí ni tí mo fẹ́ sọ nípa ọkùnrin yìí ìyẹn anabi wa muhammed sallallahu alayhi wa sallam fala yahtadi lismẹ kò tẹ̀ ní mú kọ rẹ̀ síta ni kí ló fẹ́ sọ nípa ọkùnrin yóò ní ta ni kò tún ní mọ̀ fún anabi wọn bò ń sọ̀rọ̀ nípa rẹ̀ munafiki kèfèrí nìyẹn fayuqalu muhammed àwọn màlàíkà yóò sọ fún kọ́nà anabi muhammed làwọn sọ fayaqul yóò wá sọ pé ha ha ó ṣe o la adri èmi ò mà sami'tu an-nasa yaquluna dhalik nítorí ọkọ̀ ènìyàn èmi èmi ò máa nǹkan kan àwọn mọ̀lẹ́kọ̀ wa sọ fún pé ládàrẹ́ta wàlátàlàwùtà ọ̀ọ̀mà kò sì tẹ̀ láwọn tó mà ọ̀ọ̀mà kò sì tẹ̀ láwọn tó mà yẹn ni pé tó o bá mà ètò kéré jù náà ní kó o máa tẹ̀ láwọn tó mà torí pé tó o bá tẹ̀lé wọn pẹ̀lú ògùn ọlọ́run ò ní ṣìnà fọyúnádé mọ̀nádé olùpèpè wa pèpè láti sánmà à kẹ́dàbà abẹ́dẹ́ wípé ìrọ̀lẹ́rù mi pa o ìrọ̀lọ́pàá tó lò wọ́n mà. báyìí ẹnjẹ òṣẹlẹ sí kálukú nù sàárè nù ẹ wá mà ìgbà wo ni máa ṣẹlẹ̀ náà rí tó má tilẹ̀ gbé wá sínú sàárè tí wọ́n bò wá káwọn ẹni tó bò wá ó tó kú mbẹ nìkan yọ ṣẹlẹ̀ àsìkò tí n'inu ó dé tí wọ́n gbé wá jókòó nínú sàárè wa tọ́lọ́ dẹ́mi wá padà la torí pé tábà tó kúta báyìí ẹ̀mí wa ń lọ sí ẹ̀rí tó nítorí pé bẹ́ẹ̀ mi bá ti lè jáde lára ojú ọ̀mà tẹ̀lé ló fi jẹ́ pé gbogbo òkú tó bá kú wọn náà lọ wò ó tó bá ṣẹ̀ fún òrì kókè lójú rẹ̀ ọ̀mà wò torí àkọ́kọ́ tẹ́yìn ó ṣe onípẹ́ pàjù rẹ̀ dé. tọ́ ìgbà tẹ́mi lọ sí sánmà yẹn tó bá jẹ́ pólùgbàgbọ́ òdodo ni ẹ̀mí rẹ̀ ọ̀mà lọ gẹ́gẹ́ bí wọ́n lọ hadithi albara ibn azib ẹ̀mí yẹn ọ̀mà òórùn tó dára gbogbo bí tí wọ́n bá gbé gbà kọjá lọ́dọ̀ àwọn mọ̀lẹ́kà wọ́n mọ tí ó lọ bọba aláforíjìn ó ní ẹ̀mí ẹrú Ọlọ́run báyìí báyìí báyìí nígbà tó bá dọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run ọbọ ní kí ẹ̀mí dáadáa yẹn kó tó padà sí ara ẹrú òun kó lè bá dáhùn ìbéèrè tí wọn bí nù sáré tọ ìwọ wa sọ pé tẹmí rẹ bá padà sí ọ lára o lè sá jáde mo <laughs> láti lè sá mà nítorí pé o ti fi lẹ́fù yẹn lẹ̀ o ti parí lẹ́fù tá a wà níbí oní pé sábà tilẹ̀ fún họ́ọ̀lù yìí máa wa kálukọ́ wa bí tí ọ̀sà torí pé mi si bẹ̀. àmọ́ tó bá ti di pọ́n tí ọ̀sà sẹ́mi bá padà dé wọ́gàn tí ẹ̀ ní ronú ẹ̀ kí ni torí de eléyìí amẹ́mi burúkú nígbà tó ń bá kú tẹ́mi rẹ̀ máa ń lò kí ni bí òkú ẹran gbogbo ibi tó bá níbo ló ti jáde á ah, ọlọ́run dákun má sẹ̀mí tí wàá bẹ́ẹ̀ o. nígbà tí wọ́n máa ń gbé lọ sọ́fẹ́ gbé wọ sánmà wala tufattahu lahum abwabu sama yóò ní sílẹ̀kùn sánmà fún wa hatta yalija al-jamalu fi sammi al-khiyat ó ti jọ́ tíra fún mi bá ara ihò abẹ́rẹ́ gbà kọjá sọdá sódì kejì ọlọ́wọ́n bá ní wọn ò ní sílẹ̀kùn sánmà fún wa ó ti jọ́ tíra fún mi bá ara ihò abẹ́rẹ́ torí dákọjá sódì kejì tó ìtumọ̀ rẹ̀ ni pé kò lè ṣẹlẹ̀ láéláé wọn ní sílẹ̀kùn sọ́mọ̀ kan wọ́n dẹ́mi burúkú yẹn padà sára burúkú yẹn ọmọlẹ́kọ̀ọ́ wa ẹ̀yin ọmọ wa ah sàárè ah, sàárè tá a fún ma àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ṣe pé lè yíra padà ẹ̀ wá ni wọ́n unbelievable kò burú <laughs> àwọn màlẹ́kà yóò máa bi léèrè àsìkò tí wọ́n ń bi léèrè gangan gangan ìgbà tára sábà bẹ̀rẹ̀ sí ní pẹ́yìn dà yọ anabi ni wa innahu la yasma'u qar'ani 'alihim anabi ni dájúdájú yọ máa gbọ́ ìró ẹsẹ̀ bàtà àwọn ẹni wá sí lásìkò ìgbà tí àwọn ọmọ bi léèrè ọgbọ́ ṣùgbọ́n kò ní lè dáhùn yẹn kékeré ti gbogbo ẹni tó bá gbọ́ ìní lè dáhùn gẹ́gẹ́ bí ẹni tó wà nù sàárè tí wọ́n fi léèrè lọ́wọ́ subhanallah àsìkò yìí ni wọ́n máa bi léèrè tá a bá ti wá sí tí wọ́n máa bi léèrè bẹ́ẹ̀ tó wàá sọ súnà nígbà tá a bá gbé sínú sàárè tán àwọn ẹlòmíì wọ́n wàá dúró ní dédé ibi tó rí rẹ wà pé mò ń pè ọ́ ìwọ lágbájá ọmọ lágbájá wọ́n pè pẹ̀lú ọkọ màmá rẹ̀ bó o ti ṣe máa ṣe ashhadu an la ilaha illallah anna muhammadan rasulullah nílé ayé mọ̀ á máa wí fún ọ ní ìsìnkú ọmọ dáhùn. ṣé màlẹ́kà wá ni wọ? tó eléyìí kò sínú súnà anábì sallallahu alaihi wasallam gbogbo àdéhìí tó mú akọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀. ṣùgbọ́n bóyá èèyàn tí kú lè ti ń rí bá fámìlì rẹ̀ kan tí kú rí kó ráwọn àfa kan kó fẹ́ ṣerú bídí àbáwọn. àwọn wọn máa bàbára rẹ̀ ni pé ẹ̀sùn ẹ̀sùn bàbá ń bọ̀ sọgbà tí bàbá yẹn bá dé náà àfẹ wọ lágbájọ ọmọ mariama máa wí tẹlẹ mi <laughs> ọlọ́run ọba wa kò fẹ́ nìkan lágbára eléyẹn anabi sallallahu alaihi wasallam nìkan lọ́lọ́run ọba gbàrú rẹ̀ fún gbàtàjà gùnbàdàr tí wọ́n pa èèyàn seventy nínú àwọn kèfèrí mẹ́kà anabi ní kò gbẹ́ kùtù kó ọrọ̀ wọn dàbẹ̀. nígbà tó wá rọ wọn dàbẹ̀ tẹ́tọ́ pò wọn má bẹ̀ ànábì wa pè wọn kan ń kpókọ̀ ń wọn àtúkọ̀ bàbá wọn kọ̀ wọn àtúkọ̀ bàbá wọn alùpùpù kó ìjọ ọba ọba rẹ ṣe láti nǹkan kó dodo ni àbọ̀ ọba yóò tún kpókọ̀ ẹlòmíì sọ ti ẹnì pé ṣé àdéhùn ètorí pé mi ti rí fádéhùn tọ́lọ̀ ń ṣe fún mi òdodo nítorí ti sọ fún mi ká tó jagun yín pàápàá lágbájá tàmẹ̀dòdó là làkàtẹ́gbè púpọ̀ yín náà láti pa. lẹ́yìn náà tí wàá bá ìyá ọlọ́pàdé bí abẹ́ ẹ̀ bá pàdé. àwọn tàbí wá wá sọ́dọ̀ ànábì sọlá àṣẹlẹ̀ fi kéfì tó kéle mọ̀ ọwọ́ máa nìkan tó yé fún. báwo ló ṣe ń bá èèyàn kan sọ̀rọ̀ tó ti dòkú mbété. ànábì ni lẹ́sùn bí asma mímọ yẹn ni pé ọlọ́run ọba fún wọn gbọ́ innaka la tusmi'ul mauta walakinna Allaha yusmi'u man yasha ìwọ lágbára ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam láti fún àwọn òkú lọ́rọ̀ gbọ́ ṣùgbọ́n lọ́ọ̀ ni máa fẹ́ ni tó bá fẹ́ lọ́rọ̀ gbọ́ ọlọ́run ló mú wọn gbọ́rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó wàá ní wọn míì lọ́wọ́ àìpé ìwọ lágbájá ọmọ lágbájá máa wí kótó di pa tuka ẹ̀rí pé nígbà mìíràn fẹ́ dé pẹ̀sí lára wọ́n dé pẹ̀ alákọ̀ọ́kọ́ minha khalaqnakum wọ́n tún dẹ́lẹ̀ kejì wa fiha nu'idukum wọ́n tún dẹ́lẹ̀ kẹta wa minha nukhrijukum taratan ukhra eléyìí náà bí dáàni kọ̀tọ̀ súnà kótó di pa ti tètè mu wa kọ̀kẹ́tẹ̀ lẹ̀ látọ̀dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam ǹjẹ́ ìdánwò sáré yìí gbogbo èèyàn ni wọ́n wá sí ìdánwò fún bí tó fi dórí àwọn kèfèrí àbí báwo bẹ́ẹ̀ ni tó fi dórí àwọn kèfèrí ìdánwò ọ̀kárí wọn nítorí pé kèfèrí gẹ́gẹ́ ṣe nínú àdìsí tó síwájú yẹn wọ́n ní tó bá ṣe kèfèrí ni wọ́n sọ pé ha ha níṣẹ́ ni mo gbọ́ táwọn èèyàn ń sọ kankan èmi náà bá bá wọn wí ó túmọ̀ sí fún ó bí àwọn náà léèrè ọlọ́dà ṣé wọ́n ṣe ìdánwò sàárè fún náà bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìdánwò sàárè fún náà nítorí pé wọ́n gbọ́ tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n kírun tí ọmọdé kékeré kan lára gẹ́gẹ́ bó ṣe wá nínú Muwatta ti imaamu Malik rahimahullahu ta'ala wọn lánàá nabi sallallahu alayhi wa sallam wọn ṣàdúrà fọmọdé yìí pé allahumma qihi adhabal qabri wa fitnatal qabr ọlọ́wọ́ bá là á nínú ìyà sàárè àti fìtínà sàárè ìdánwò sàárè. ọlọ́run tó bá jẹ́ pé kò lábẹ́ pé wọ́n fún àbùrọ̀ sọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àtàgbà gbogbo wọn náà lọ́lọ́run ọbọ̀ ṣèdánwò lónìí lónìí káwọn mọ̀lẹ́kọ̀ fún lọ sáré ọ̀dà ẹni tó wá jẹ́ wéèrè ńkọ́ wọ́n sáré fún náà bẹ́ẹ̀ ni wọ́n sáré fún torí ńgbà ya ìdájọ́ rẹ̀ ìdájọ́ kó tó ya wèrè ni yẹnni pé tó bá ti sin lọ́n dìgbà tó ya wèrè ẹ̀rù ọlọ́run ọba mùmínì ni tó bá kọ́ daran ni kó tó ya wèrè ọ̀daràn ni. àwọn ànábì ọlọ́run ọba ń kọ́ wọ́n lè rí fi hàn wá wípé àwọn ànábì ọlọ́run ọba wọ́n bọ́ nínú ìdánwò sáré. bákan náà àwọn ṣòhádà àwọn tó kú sójú ogun àti gbẹ̀sìn ọlọ́run ọba ga wọ́n bọ́ nínú ìdánwò sáré wọlmọrọbìtún àwọn ẹni tó ṣe pé wọ́n dúró sẹ́nu bodè ẹ̀sìn islam ẹnu bodè islamic nation tó ṣe pé wọ́n ń sọ borders torí kíkẹ́ fèrí wọn má bàa wá gbàlú àwọn mùsùlùmí ẹni tó bá kú sórí pé ń sọ bọ́dà tọ́jẹ́ mùsùlùmí òkè sí àwọn migration tí wọ́n ń sọ̀lù tí ó tí jẹ́ pé islam islam o tó bá sí migration àmọ́ islam ní country yẹn islamic nation ni wọ́n ń sọ torí káwọn ọ̀tọ́ má bàa wá gbàlú tẹ́ ẹ̀ bá kú sórí rẹ̀ òun náà bọ́ lọ́wọ́ fitina sàárè gẹ́gẹ́ bá nàbí sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ti ṣe fi yé wa ìyà sàárè àti ìkẹ́ kí èsì taa tá a lè takò àti gbọ́dọ̀ sọ pé kò sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ya'lamuna zahiran min al-hayati ad-dunya níta àmọ̀ ojú tó hàn lọ nínú sẹ̀mílẹ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí ọ̀hàn sí wa àá máa takò ìyà sáré èsì ń tá a lè takò ìdẹ̀ra sáré kìí ṣe ń tá a kọ̀ nítorí délé ìyà ń bẹ nù sáré ìdẹ̀ra sì ń bẹ́ẹ̀ ọlọ́wọ́ tí ń takò tó ní kò sí ìyà nínú sàárè tó ní kò sí ìdẹ̀ra nínú sàárè á sọ pé ìgbàgbọ́ rẹ̀ ńkọ́ ìgbàgbọ́ àwọn Mu'tazila ni ìgbàgbọ́ àwọn ta ni Mu'tazila àwọn tó takò ìlànà àwọn tó ń tẹ̀lé sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. bákan náà ní ìgbà míì kò burú kò burú kẹ́ fi dáwò